mọ́mí kí n tó wá fi ilẹ̀ bíbélì sọ wípé kí a fún ọlọ́run ní ààyè mímọ́ èyí tó ṣe ìtẹ́wọ́gbà ẹ ti ń gbẹ wá látọjọ́ tó ti pẹ́ ẹ má gbẹbọ wá mọ́ ẹ ti ń gbé ẹbọ wá mọ́ mi ah. látọjọ́ tó ti pẹ́ ẹ dúró ẹ má gbẹbọ wá mọ́ ẹ ti ń gbé ẹbọ pẹ́rẹ́ láti ẹ má gbẹ́bọ̀ wá mọ́ láti òní lọ gbogbo wa táwa níbí mo jẹbọ mo dórí ẹbọ mélòó ni mo ti gbé wá tó ti ká gbogbo tó ṣe yé mo jẹbọ mo dórí mo jẹbọ. listen ẹ ti ń gbẹ́bọ wá gbogbo ọjọ́ ẹ máa gbélẹ̀ kẹ́ ẹ tó dé oore tó ṣe ti gbẹ́ ó ti kọjá ẹbọ tẹ́ ẹ gbé wá ṣé ẹ rí pé kẹ́kù paradà kẹ́ẹ̀dẹ̀ bọ́ bẹ́tà. ẹgbẹ́ bọ̀ wá lánàá ní sùúrù ẹgbẹ́ bọ̀ wá ń jẹta ẹ ti ń gbẹ́ bọ̀ wá ojoojúmọ́ tọ́pẹ́ paradà kò dẹ̀ bọ̀. mo dẹ̀ ẹ̀bọ̀ ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀. mo dorin orin mélòó lẹ ti kọ tó ti ká gbogbo re tó ṣe màmá o. kò dẹbọ kò dórí mo dẹbọ. àwọn ẹbọ mélòó ni mẹ́mí èmi dẹbọ mo dórí orin mélòó ni mo kọ. mo dẹbọ mo dórí mo dẹbọ. èmi gangan lẹbọ mi ò dẹgbẹ́ra mi kọríta olórí àlùfáà ní gbẹ̀bọ òun ló gbé mi lọ́wọ́ wọn ó gbé mi sókè lé ọwọ́ wọn kí èmi kó má bàa fi ẹsẹ̀ mi kú òkúta ẹ gbọ́rọ̀ kìnìún àti ejò ńlá lèmi fi ẹsẹ̀ mi tẹ̀ mọ́lẹ̀ torí mo jẹ́ ẹbọ ni bí mo bá kí ṣe ẹbọ bí wọn ò bá wá kí ṣe ẹbọ olúwa ṣe wá ń gbà mí báyé bá gbẹ́bọ sórí tàwọn ní ẹbọ yìí gbà ẹbọ yìí fín ẹbọ yìí tù bí n ò bá wá kí ṣẹbọ ó ṣe wá ń gbà mí. ẹbọ ni mí ló ṣe ń gbà mí o. ẹbọ ni mo jẹ́ ló ṣe ń gbà mí o. mo dẹbọ mo dorin orin mélòó. mo